àgọ́ onílé ṣé ká wọlé o àgọ́ àlejò ṣé ká máa bọ̀. lòṣogbo ṣe ń wu ni ọ̀ṣun ń bẹ lọ́ṣogbo lòṣogbo ṣe ń wu ni ìlú tálágídí ò lè gbé o tó rákọ ìlú lòṣogbo àwa la torí ìlẹ̀kẹ̀ báwọn mú ẹ̀bẹ̀rẹ̀ dí àtòrí ìdẹ wẹ́rẹ́ wẹ́rẹ́ báwọn mú pọ́npọ́lọ́ tán àwa lọmọ aláròyìn ọmọ atẹ́wọ́gbẹja. Mm ìtàn ìlú Òṣogbo ìtàn ńlá ni ìtàn tá a lè sọ tán nítorí gbogbo ilẹ̀ Yorùbá wọ́n mọ̀ pé tá a bá kẹnu bọ ìtàn ìlú Òṣogbo a ní lè sọ tán ẹ máa bá mi kálọ. Òṣogbo òrùkí onílé aró olódì ẹ̀gá ẹ̀gá rẹ̀ sọ̀sọ̀ nílé arẹ̀. ìlú ìpolé òun ni Ọ̀ṣun ti ṣẹ̀ wá baálẹ̀ kan bẹ ní ìlú ìpolé baálẹ̀ òun ló fẹ́ Ọ̀ṣun gẹ́gẹ́ bí aya àmọ́ nígbà wáṣẹ̀ ìjà kan ló bẹ́lẹ̀ láàrin Ọ̀ṣun àti ọba wọ́n sì fi ìjà pẹ́ ta ìjà yìí pọ̀ lápọ̀jù débi wípé wọ́n là títí bẹ́ẹ̀ ni wọn rí wọn là ìbínú yìí ló mú Ọ̀ṣun tó fi lulẹ̀ tó fi di odò ó wá di odò náà tán ó wá sàn kúrò nílùú ìpolé ó sàn títí títí ó wá sàn délùú Òṣogbo níbi tí Ọ̀ṣun tẹ̀dó lénìí tó fi ara rẹ̀ gúnlẹ̀ sí ibẹ̀ ni ìlú Òṣogbo ojú ibi tó sàn dé tó dúró sí gangan òun ni gbogbo àwa ọmọ Òṣogbo ń pè ní ojúbọ Ọ̀ṣun tí gbogbo orílẹ̀-èdè àgbáyé tí wọ́n bẹ̀rẹ̀ sí ní bọ̀ láti ìgbà náà lọ tá a bá fẹ́ sọdún Ọ̀ṣun àwọn òyìnbó láti ìlú òkèèrè àwọn aláwọ̀ funfun àwọn aláwọ̀ dúdú láti ìlú oríṣiríṣi gbogbo wọn ni wọ́n péjọ pésẹ̀ láti wá bá wa sọdún Ọ̀ṣun nítorí ìtàn tí wọ́n gbọ́ pé kì í lásán ni. wọ́n wá ń bọ Ọ̀ṣun tí wọ́n sì ń kọ̀wé nípa ẹ̀ tí wọ́n sì rí gẹ́gẹ́ bí òrìṣà tí ò pé méjì lórílẹ̀‐èdè adúláwọ̀. òrìṣà tí ó ṣe bí lébi òsì o òrìṣà tí ó fira rẹ̀ wé Ọ̀ṣun lóde Òṣogbo dandan ni kó múra. bí ìtàn àwọn tí wọ́n tẹ ìlú Òṣogbo ló bó ṣe lọ rèé ẹnìkan bẹ tá a mọ̀ sí Ògún Olútìmẹ́yìn ọ̀dẹ ní í ṣe ọwá Ọláròyè tẹ́ ẹ̀ bá gbàgbé nínú ìtàn mi pé mo ní baálẹ̀ ni àwọn méjèèjì ni wọ́n níyàwó tí àwọn ìyàwó wọn sì jẹ́ alágbára nígbà náà lọ́hùn-ún omi wọn ìfúnmi àpò ojú kan báyìí ni omi ti ń so ìyàwó ògún olùtìmẹ́yìn ó wá gbé ìkòkò ìfẹ́ lọ rí o ó débẹ̀ ó gbé ìkòkò yìí síbi tómi ti ń kán tó tó tó kò pẹ́ kò jìnnà làpẹ́rẹ́ sọ làmì ara fò lára wípé ọmọ tóun fi sílé ó ti bẹ̀rẹ̀ sí ní ké bó ṣe sáré jànàjànà nu ó gbà lọ ó wá mú ọmọ ẹ̀ ó fún un níjẹ ó fún lọ́yàn tán ó wá ní kóun máa padà bọ̀ kóun wá gbé omi òun tó ti kún ló débẹ̀ ni ò bá kòkò náà ìbínú yìí ló ń bá bọ̀ wá sínú ilé ló wá pàdé ìyàwó ọwọ́ aláròyé ìyá wa ìkòkò omi tí ń bẹ lórí yìí èmi mo ní bí wọ́n ṣe fìjà pẹ́ ta nù wọ́n wá fìjà pẹ́ ta torí pé ìyàwó ọwá ọláròyé kọ̀ láti gbé kókó kalẹ̀ wọ́n fà á lọ́tún wọ́n fà á lọ́sì ibi tí wọ́n ti ń jà lọ́wọ́ ni wọ́n ti la ìkòkò yìí ni wọ́n ti là mọ́lẹ̀ tónítóní wọ́n pariwo léra wọn lórí èyí ló fa ìjà tí wọ́n fi kó ẹjọ́ tí wọ́n fi kó lọ sọ́dọ̀ ọwá ọláròyé gẹ́gẹ́ bíi baálẹ̀ ọwá ọláròyé ó ránṣẹ́ pé Ògún Olùtìmẹ́yìn tí mo sọ fún yín pé ọdẹ ni alágbára ni ọ̀kan pàtàkì ni ọwọ́ Ọláròyè dúró gẹ́gẹ́ bí ọkọ àkọ́kọ́ Ògún Olùtìmẹ́yìn dúró gẹ́gẹ́ bí ọkọ ẹlẹ́ẹ̀kejì Ògún Olùtìmẹ́yìn ní kí ọwọ́ Ọláròyè ò dá ẹjọ́ ọwọ́ Ọláròyè ò mọ tó fẹ́ sọ ìbínú ló mú Ògún Olùtìmẹ́yìn tó fi bínú kúrò láàrin wọn ó sì bínú jáde kúrò nílùú ìyàwó ẹ̀ bá bẹ̀rẹ̀ sí ní pariwo ẹ dákun ẹ má jẹ́ ọ lọ ọkọ mi ti ń bínú ó sì lọ kúrò nílùú lẹ́nìkan kò wọ́n bí tó gbà lọ. ògùn olú ti mẹ́yìn ó wá ń rìn títí títí títí títí ó dé ìlú kan tí à ń pe orúkọ rẹ̀ ní sẹ́kọ́nà sẹ́kọ́nà tí mò ń sọ yìí ó sì wà ká tó dóṣogbo bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ ó dúró ó sì lọ títí tó fi wọnú Òṣogbo tẹ́ ẹ̀ bá gbàgbé ìtàn tí mò ń bá lọ mo ní ògún olùtìmẹ́yìn ó bínú kúrò níwájú baálẹ̀ Láróyè ó rí sàá sàá ó kọ́kọ́ dé odò kan a pe orúkọ odò ní odò sẹ́kọ́nà ká tó wọnú ìlú Òṣogbo ó dúró sí i àmọ́ rò pé ìrìn òun ò tí ì dópin ó tún rìn síwájú nígbà tó tẹ̀síwájú ó tún wá dé odò kejì a odò yìí ní odò ọgbọ́n mi nígbà tó débẹ̀ ó bá àwọn èèyàn kan tí wọ́n ń tọwọ́ bọ odò yìí tí wọ́n ń gbọ́n omi yìí tí wọ́n ń gbọ́n dànù ó wá bi wọ́n léèrè pé kí ló dé tẹ̀ ń gbọ́n mi dànù ǹjẹ́ òsì yìí wọ́n ní bẹ́ẹ̀ ni akoto àṣà baálẹ̀ òun ló jábọ́ sínú odò gbọ́n mi ni wọ́n torí ẹ̀ ní káwọn máa gbọ́n omi ìdànù kí wọ́n lè rí akoto àṣà yìí ẹ fi rí ó ní bẹ́ẹ̀ ni ni baálẹ̀ fi ní káwọn máa gbọ́n omi káwọn máa gbọ́n omi ó ní ẹ ti ẹ̀ gbọ́ kí lorúkọ baálẹ̀ ní tó ní akoto àṣà yìí dandan wọ́n ní wọn ò lórúkọ tó bá wá rí bẹ́ẹ̀ ẹ ṣe mọ́ pé baálẹ̀ yìí ni baálẹ̀ ẹ̀gbọ́n mi toró mi tẹ́ ń gbọ́n yìí baálẹ̀ ní ẹ̀gbọ́n ẹ mọ́ pé ní baálẹ̀ ẹ̀gbọ́n mi ìdí nìyí tí baálẹ̀ yìí jẹ baálẹ̀ ẹ̀gbọ́n mi tí agbègbè gbọ́n mi náà sì wà lọ́jọ́ tòní gbọ́n mi tá à ń sọ yìí inú Òṣogbo ló wà dòní o bẹ́ẹ̀ ni kò yẹ padà bí mo ṣe ń sọ̀rọ̀ yìí àwọn tí wọ́n jẹ́ ọmọ bíbí inú ìlú Òṣogbo òun mọ̀ pé lóòótọ́ ni ogun olótìmẹ́yìn ó tún tẹ̀síwájú ó wá rìn ṣàṣà ó wá débì kan nílùú Òṣogbo níbi tá a pè ní ọjà ọba ìyún lẹ́nìí ibẹ̀ ló tẹ̀lú sí tó dúró sí tẹ́ ẹ̀ bá gbàgbé gẹ́gẹ́ bí mo ṣe ń bá lọ mo ní Ògún Olútìmẹ́yìn ó débì kan ìyẹn nílùú Òṣogbo tá à ń pè ní ojúde ọba ojúde ọba nílùú Òṣogbo tó dúró sí yìí làmì ara fún wípé ibi tóun lọ gangan gangan gangan ibẹ̀ ló ń dé yìí ó wá ta sàá síwájú atẹ́gùn ọ̀rá fẹ́ sí tí gbogbo ẹ̀ sì ń tutù mínímíní èyí ló fún lápẹẹrẹ pé ibi tóun lọ rè nígbà tó débì kan ìyún nísàlẹ̀ Ọ̀ṣun apẹbẹ̀ ní òde ìwẹ̀sọ̀ gẹ́rẹ́ tó rìn síwájú ó wá rí erin ńlá kan erin yìí ló bá kọjú ìjà sọ ṣé mo sọ fún yín pé ògún olùtìmẹ́yìn alágbára ńlá ni ọdẹ ńlá ni ó kọjú ìjà sérin títí tó fi pa pípa tí ó pa kò tí ẹ wẹ̀yìn ó jù sẹ́gbẹ́ kan nígbà tí ẹ lọ nígbà tó tún rìn síwájú ló bá rí àwọn ohun inú wọn bá pọ̀ lóríṣìíríṣìí ni wọ́n bẹ̀rẹ̀ sí ní jó ni wọ́n bẹ̀rẹ̀ sí ní yọ̀ wọ́n wá tan òǹtọ̀nà kan wọ́n tàn bí iná wọ́n jó yíká rẹ̀ tínú wọn ń dùn bẹ́ẹ̀ ni ògún olùtìmẹ́yìn náà kọjú ìjà sáwọn ìwọ̀n yìí ó bá wọn jà taratara àásán ìgèdè ó fi bá wọn jà nígbà tí agbára àwọn ohun yìí pín bí gbogbo wọn sì sá wọgbó nù iná tí wọ́n wá ń jó yíká rẹ̀ yìí òun ni ògún olùtìmẹ́yìn wá gbé iná ọ̀hún là ń pè ní iná olójú mẹ́rìndínlógún dòní. ó jẹ́ pé tá a bá fẹ́ sọdún ọ̀ṣun àyájọ́ ọjọ́ ni wọ́n sọdún tiẹ̀ lọ́tọ̀ tí wọ́n sì tàn tí gbogbo olóyè èkó àti ọba àtàwọn èkànlú tí wọ́n gbọ́dọ̀ jó yíká rẹ̀ wọ́n sì máa bu epo ògèrè lé lórí tí àgbà ò mọ fọhùn bí ìlú tínú àwọn èèyàn sì máa dùn ó tó jẹ máa sọ ọdún ọ̀sùn ó wá mú iná ẹ̀rọ gbé ó ta sàá síwájú nígbà tí ó wọ́ ọ̀kan ló bá rí omi ló bá dúdú lọ ló bá dákẹ́ lọ bẹ́ẹ̀ ló dúdú ó wá gbé bẹ́ẹ̀ ó bomi sórí ó bù sẹ́nu orí kó tutù ó fini lọ́kàn balẹ̀ oní ẹ̀ ibi tó ń lọ lòún èyí ò ní ojúbọ Ọ̀ṣun tá a mọ̀ lọ́jọ́ tòní tí gbogbo àwọn mọ̀tòmùwà tí wọ́n ń wá láti ìlú òkèrè láti ilẹ̀ adúláwọ̀ tí wọ́n ń bọ gẹ́gẹ́ bí ojúbọ Ọ̀ṣun gangan ibẹ̀ ló dé ló ti dúró. nígbà tó bomi sórí tó bù sára tó bù wẹ̀ tán ìgbà náà ló wá padà sílùú òpólé ó wá lọ rèé pé àwọn èèyàn rẹ̀ baálẹ̀ ọwá ọláròyè ó wá pe gbogbo wọn àti gbogbo àwọn tó kù ó wá pè wọ́n wá sí ojúbọ Ọ̀ṣun ó wá ṣàlàyé gbogbo nǹkan tí ó rí àti bó ṣe rìnrìn ẹ̀ nínú bó ṣe rìnrìn ẹ̀ tó sọ ó wá sọ síwájú ó wá jẹ́ kí wọ́n mọ̀ pé òun pa erin nígbà tóun ń bọ̀ làwọn bá sọ pé níbi tó pa erin yìí sí àwọn fẹ́ rí erin tó pa wọ́n sọ pé dandan kó mú àwọn lọ síbi tó pa irin yìí sí tòótọ́ àwọn rí iná olójú mẹ́rìndínlógún èyí tó gbà lọ́wọ́ àwọn iwin àmọ́ ń bo ló pẹrin sí bó ṣe mú wọn lọ́nu nígbà kan wò lọ́ọ̀kan òótọ́ wọ́n rí irin tó ṣubú lulẹ̀ wọ́n wá rí ọmọ irin tó ń mu ọyàn lọ́yàn ìyá rẹ̀ erin ní ìkúrè wọ́n ṣe tàdínù ó bá ní wọn fọkànbalẹ̀ ló bá pe àásán ó pe ìgìdì ó pe àsàpà ó pè lé ọmọ erin lórí débi pé àásọ yìí mú ló bá mú ọmọ erin ló bá mú láàyè mímú tí ó mú ó wá fi okùn sí ọrùn ọmọ erin yìí òun ló wá mú wọnú Òṣogbo èyún ní ọjà ọba gangan tó kọ́kọ́ tẹ̀kú sí ìdí nìyí tí wọ́n fi ń pe Ògún Olùtìmẹ́yìn ọmọ amẹ́rin wá mọ̀lú Òṣogbo ìdí nìyí tí wọ́n fi ń kì bẹ́ẹ̀ wọ́n wá mú erin yìí ó wá mú ó mú lọ sọ́jà ọba ó wá so mọ́ bẹ́ẹ̀ àwọn tó kù rẹ̀ àti gbogbo òlù tó kó wá gbogbo wọn wá lọ sínú igbó ibi tí ìyá erin yìí kú sí wọ́n bẹ̀rẹ̀ sí lọ rẹ́ ẹran rẹ̀ wọ́n sì bẹ̀rẹ̀ sí ní dá níná wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe wọ́n wàá mú òkúta méjì wọ́n so pọ̀ wọ́n figi sáàrin ẹ̀ ìgbà náà níná wàá sọ̀rọ̀ wọ́n fi ń dáná wọ́n sun ẹran erin yìí jẹ wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ ní gbogbo ògbà tínú wọn sì ń dùn nígbà tó jẹ́ pé amọ̀pẹ́ ẹran erin ẹran bí òkè ni ní ọjà ọba tí wọ́n sun erin yìí sí wọ́n wá bẹ̀rẹ̀ sí ní dako ń bẹ̀ ní gbogbo ògbà àmọ́ erin yìí tí wọ́n ń bù jẹ díẹ̀díẹ̀ tí wọ́n fi ń ṣe bẹ̀ yìí ìjọ ọjọ́ kan ni wọ́n mú òkúta yìí wọ́n papọ̀ àti igi tí wọ́n fi ń dáná nígbà tí wọ́n bu erin tí wọ́n ń sún lọ́wọ́ bí iná ṣe mú igi ńlá kan lọ igi ńlá tó mú yìí iná bá mú ló bá wó lulẹ̀ gbàá ìgbà tí ó wò ó inú omi ọ̀sùn òun ló wọlé bẹ́ẹ̀ lọ̀sùn bá fọhùn ta ló fọ́ kòkò aró mi o wọ́n ti fọ́ kòkò aró mi o ó bẹ̀rẹ̀ sí pariwo wọ́n ti fọ́ mi kòkó aró. ládé kojú ọ̀sẹ̀ ǹgẹ̀sẹ̀ mo kórè yèyé fọ́sùn. kórè yèyé o ọ̀sùn ọ̀tà o ẹ̀rì o àgbà o orí o. ojú gbọ́ lẹ́yìn ìgbà náà ni wọ́n wá yan àwọn ọmọ wọn kí wọ́n lọ rèé pọnmi lójú Ọ̀ṣun bí wọ́n ṣe débẹ̀ Ọ̀ṣun mú òmù sọ́dọ̀ wọ́n tún rán kejì kó lọ pọnmi wá Ọ̀ṣun mú nù náà òmù sọ́dọ̀ wọ́n tún wá rán ẹlẹ́ẹ̀kẹta kó lọ ọkùnrin wá lọ́sùn bá tó mú sọ́dọ̀ ní gbogbo wọn bá pera wọn jọ pé kí làwọn wá ṣe nílùú ìgangan ẹ̀mí àwọn ló ti ń ṣòfò yìí gbogbo àwọn làwọn ti ń kú lọ lẹ́yọ kọ̀ọ̀kan wọ́n fẹ́ múra láti máa gbéra padà sí ìlú tí wọ́n ti wá ìgbà náà lọ́sùn wá mú kan nú àwọn ọmọ tó kú sọ́dọ̀ yìí ó ṣe lẹ́ṣọ̀ọ́ dáadáa ó ṣe lẹ́ṣọ̀ọ́ bí arúgbá ló bá ṣe fi odò pé kó lọ bá wọn sọ̀rọ̀ gẹ́gẹ́ bí mo ṣe wí nínú ọmọ tọ́sùn gbà sọ́dọ̀ ó wá mú kan ṣe lẹ́sọ̀ọ́ ó wá ti jáde sétí omi nígbà tó ti jáde sétí omi pé gbogbo bí mo ṣe ń kérora tó àwọn ẹni yìí ò gbọ́ mi ó da ìwọ lóore ṣe olùgbìfọ̀ mi wípé wọ́n ń dá mi lóró gbogbo kòkó aró òun ni wọ́n ti fọ́ tán ọmọ yìí ló wá jáde sétí omi ló wá bá wọn sọ̀rọ̀ pé ìkàlẹ̀ ń ṣe fọ́sùn ẹ ti fọ́kòkò aró èyí tàn àti pé ẹ lè dúró lójú bọ ọ̀sùn yìí ẹ sún síwájú díẹ̀ gbogbo wọn wá sún síwájú ibi tí wọ́n sún sí òun là ń pè ní òde ìwẹ̀sọ̀ ìyún onísàlẹ̀ ọ̀sùn ìdí nìyí tó fi jẹ́ pé arúgbá ó jẹ́ kókó nítorí pé ọmọ tọ̀sùn rán wá sétí omi tó ṣe lẹ́sọ̀ òun là ń pè lárúgbá nígbà náà lọ́hùn-ún òun ló kọ́ rúgbà àkọ́kọ́ ló fi jẹ́ wípé bá a bá fẹ́ sọ̀sùn bá a bá rárúgbà àsọ̀sùn ọ̀kan pàtàkì lárúgbà jẹ́ inú ọdún ọ̀sùn nítorí pé ọ̀sùn gangan ló yàn láàyò gẹ́gẹ́ bí àkàndá nínú ọmọ òwú ẹ̀rí wọ́n wá kọ́lé sóde ìwẹ̀sọ̀ ní nísàlẹ̀ ọ̀sùn wọ́n kọ́lé lọ́tún lọ́sì ibẹ̀ wá dolómìsìn wọ́n ṣe wàá wò pé káwọn kọ́kọ́ kọ́ ààfin àkọ́kọ́ káwọn ó jọba ààfin àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ kọ́ pé kí wọ́n jọba wọ́n wá fi ọ̀làrọ̀wìyì ni wọ́n fi kọ́kọ́ jọba àkọ́kọ́. kò pẹ́ kò jìnnà ìjà fúlàní bá dé ló bá rú gbogbo wọn pátápátá ó rú wọn gbùdùgbùdù lọ́tún lọ́sì àmọ́ wọn ò fi bẹ́ẹ̀ wọn kú òlóṣogbo títí tíjà fúlàní fi tán nígbà tí wọ́n sarajọ tọ́ wọ́n wá ṣẹ̀ṣẹ̀ wá lọ kó ààfin ìgbàlódé èyí sí ọjà ọba ààfin ìgbàlódé ọ̀hún náà wà bẹ́ẹ̀ títí dòní tí wọn ò gbé kúrò òótọ́ a ti kọ́ ààfin alárànbarà lọ́tún lósì àmọ́ ààfin ìgbàlódé ọ̀hún bẹ́ẹ̀ bá dọ́jà ọba bí mo ṣe ń sọ̀rọ̀ nínú nílùú Òṣogbo ẹ̀ sì bá ń bẹ̀ gbogbo wọn wá ṣèpàdé wọn foríkorí ìlú yìí ti tóbi ó ti pọ̀ ọwọ́jà rẹ̀ ti kúlù kí lorúkọ tá a tiẹ̀ mọ̀ pẹ̀lú yìí wọ́n wá ní kí gbogbo wọn ó rò kó kì í kí wọ́n ó rò kó kì í dáadáa rírò tí wọ́n jọ rò wọ́n náà kí náà wá kiri a ní ká rò kó kì í dáadáa ẹ jẹ́ káwọn òkúfẹ́ kan máa sọ ní òròkì àsálà ìdí nìyí tí wọ́n fi ń pe Òṣogbo nílùú òròkì ìlú àsálà. Asa ń bẹ lóṣogbo ìṣe ń bẹ lóṣogbo ìlú tó jẹ́ pé àṣà àti ṣe aró ni nǹkan mèremère ibẹ̀ ní ń gbé pàápàá jùlọ àṣà orílẹ̀-èdè Yorùbá. ojú abímọ mọ dá èèyàn lé Ọ̀ṣun là fẹ́. oore ìyá abímọ mọ dá èèyàn lé Ọ̀ṣun là fẹ́. ládé kojú abímọ mọ dá èèyàn lé Ọ̀ṣun là fẹ́. ọ̀sẹ̀ yẹn. sí lọ́wọ́ ọ̀làdé kojú ẹ̀bọ̀ra tí ń gbénú omi ọ̀sùn mọ́ fìdálẹ̀ jẹ́ bí mọ́pọ̀ mi dà sínú omi tọmọ tọkọtaya. ọ̀sùn là ń yìí. òrèyè ìyá mọ̀mọ́.